orin dáfídì orí kẹtàdínlógún gbọ́ òtítọ́ olúwa fiyèsí igbe mi fi etí sí àdúrà mi tí kò ti ètè ẹ̀tàn jáde jẹ́ kí ìdájọ́ mi kí ó máa ti iwájú rẹ jáde wá jẹ́ kí ojú rẹ kí ó máa wo ohun tí ó ṣe déédé ìwọ ti dán àyà mi wò ìwọ ti bẹ̀ẹ́ wò lé òru ìwọ ti wádìí mi ìwọ kò rí nǹkan èmi ti pinnu rẹ̀ pé ẹnu mi kì yóò ṣẹ̀ ní ti iṣẹ́ ènìyàn nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀ èmi ti pa ara mi mọ́ kúrò ní ipa aláparun fi irin mi lé ilẹ̀ ní ipá rẹ kí àtẹ́lẹsẹ̀ mi kí ó má ṣe yẹ̀ èmi ti ń ké pè ọ́ nítorí pé ìwọ ò gbóhùn mi ọlọ́run dẹ etí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ hàn ìwọ tí ó fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ là lọ́wọ́ àwọn tí ó dìde sí wọn pa mí bí ọmọ ojú pa mí lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ń fòòró mi lọ́wọ́ àwọn ọ̀tá ìyọ̀tá mi tí ó yí mi káàkiri wọ́n fi ọ̀rá ṣe àyà wọn ẹnu wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ìgbéraga wọ́n ti yí wa ká nísinsìnyí nínú ìrìn wa wọ́n ti gbé ojú wọn lé àti wọ́ wa sílẹ̀ bí kìnìún ti ń ṣe ìwọra sí ohun ọdẹ rẹ̀ àti bí ọmọ kìnìún tí ó ń bá ní ibi ìkọ̀kọ̀ dìde olúwa ṣáájú rẹ̀ rẹ̀ ẹ́ sílẹ̀ gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú tí í ṣe idà rẹ lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ olúwa lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní ìpín wọn lé ayé yìí àti ikùn ẹni tí ìwọ fi ohun ìṣúra rẹ ìkọ̀kọ̀ kún àwọn ọmọ wọn pọ̀ wọn a sì fi ìyókù ìní wọn sílẹ̀ fún àwọn ọmọ ọwọ́ wọn bí ó ṣe ti èmi ni èmi ò máa wo ojú rẹ lé òdodo àwòrán rẹ yóò tẹ́ mi lọ́rùn nígbà tí mo bá jí.